يا من هو الله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين gbogbo ọpẹ́ tí Allah ni gbogbo ẹ̀yìn tí Allah ni tó ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ni à ń kí ẹ̀yin olùgbọ́ wa níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ àgbọ́ ètò tí a pè ní àlefik fìdíìnì eléyìí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dèdè àsìkò yìí lónìí mo tún ti wà nínú ilé agbára pẹ̀lú Sheikh dọ́kítọ́rù sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello ló kọ tí èmi jẹ́ kó tó di gbẹ̀mọ̀ láǹfààní àti máa bèrè kan àbí kejì tí ẹ fi máa kú wọlé lọ́wọ́ sheikh wa tí wọ́n sì máa dá yín lóhùn àwọn ìbéèrè yẹn màá kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí nípa yí pé sheikh tí a bá ń kírun pàtàkì jùlọ nígbà tí ọba tábà bẹ̀rẹ̀ ìrun níbi takbiratul ihram so àwọn ẹlòmíì yálà mọ́mú yálà lára àwọn mọ́mú àbí imam so lẹ́yìn tí wọ́n bá ti ṣe kábàrà lákọ̀ọ́kọ́ tán báyìí wọn ò ní káwọ́ máyà wọ́n dáwọ́ sílẹ̀ ni so èwo ni ọ èwo ni ọ fẹsẹ̀ rinlẹ̀ nínú ká máa káwọ́ máyà ká ká ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì àbí ká máa dáwọ́lẹ̀ bismillah. alhamdulilayi. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أهلاجو الصلاة أوليكم قانينين وأوليكم الإسلام مرام إليه تلون فران النبي صلى الله عليه وآله وسلم صلاة قتكي ní pípàtàkì tó mú kọjá pé ìgbà tí ọlọ́run bá fẹ́ ṣe lọ́rùn yẹn ọlọ́run ní kí màlẹ́kọ̀ mú wá bá nàbì sallallahu alaihi wasallam lókè pẹ̀ ṣùgbọ́n ń ṣe lọ́lọ́run ní kí wọ́n gbé ànábì wá sí sámà wọ́n gbé lọ títí tayọ sámà ẹlẹ́keje ẹ̀yìn ìgbà náà lọ́lọ́run fi sọ̀láàtì lé lọ́wọ́ kò sì pamọ́ sí gbogbo mùsùlùmí pé ńgbà tí ọlọ́run bá kọ́ ṣe sọ̀láàtì ní ọ̀ràn yẹn àádọ́ta sọ̀láàtì òun náà lọ́lọ́run ṣe lọ́ràn yẹn lórí wa kó tó di pé ìpààrà láàrin sánmà kẹfà síbi tọ́lọ́n ti fún anabi ní sọ̀rẹ́ láàrin anabi musa aleyhi sẹlẹm síbi tọ́lọ́n ti fún anabi ní sọ̀rẹ́ anabi ńlọ tọrọ kọ́lọ́n bó ń dínkù kọ́lọ́n bó ń dínkù kọ́lọ́n fi dínkù kù márùn. sọ̀láàtì yìí ẹnikẹ́ni tó bá fi márùn yìí tó bá fi ráàlì ń tìǹ ọ́ sọ̀ra rẹ̀ nípinnu kò sì ní èrè ń jẹ eléyìí tó ṣe pé yọ láǹfààní sí tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù ọ̀sọ̀láàtì òun náà ni orígun kejì nínú àwọn orígun ẹ̀sìn islam márààrún nínú pípàtàkì àkàràmọ̀kọ́mọ̀lá ọ̀nà àkọ́kọ́ ńtọ́lọ́ ọkọ̀ bíi oníkálukú aléèrè tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù ẹgbà wa kan ṣe àlàyé gẹ́gẹ́ bó ti ṣe wá nínú ọ̀rọ̀ tí ìmáàmù malik tó gbà wá ó ní ẹnikẹ́ni fi lè gba rẹ̀ òun láà wo iṣẹ́ yòókù tó gbélé ayé ṣe ẹni tí tó gbélé ayé ṣe tí àti àìbùkátà láti wọ nǹkan míì tó gbélé ayé sí torí à ń bùkátà láti mójútó sọláàtì wa dáadáa oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn máa wá gbà ṣe sọláàtì àwọn sọláàtì tó ṣe pé wọ́n ń ṣe kọ̀lẹ́mì lára ọ̀pọ̀ púpọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí wọ́n ń ṣe sọláàtì á rí i pé ara lásán fi ń ṣe ọkàn wọn kò sí níbẹ̀ ẹni tí wọ́n sì ń ṣe sọláàtì tọkàn ni torí de báyìí òfin ọlọ́run ọba ọ̀dà lórí pé gbogbo ẹni tí wọ́n ń ṣe sọ̀lá ó gbọ́dọ̀ fi ọkàn sí àti pé ọwọ́ àwọn abẹ ìtàní ládàá nínú lórí rẹ̀ nínú àwọn sọ̀lá tuntun àmà ń ṣe òun náà ni gbogbo ìta bá ṣe tọkàntọkàn anabi wa sallallahu alayhi wa sallam ọkọ wa báwo láti ṣe máa ṣe sọ̀lá wọn ni sallu kama ra'aytumuni usalli gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith malik ibn al-huwayrith radiyallahu anhu ẹ máa ṣe sọlá àti gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí mi pé mo ṣe sọlá tẹ́lẹ̀ yìí bá rí bẹ́ẹ̀ tó sì yé wa dáadáa a gbọ́dọ̀ mójútó pé a kàn máa ṣe sọlá tiwa ní wàá ń darúkọ lọ́nà tó ṣe kéko nítumà yẹn gbára dálẹ̀ lásán gẹ́gẹ́ bá nàbí wa ti ṣe ṣe sọlá bẹ́ẹ̀ náà ni gbogbo a gbọ́dọ̀ máa ṣe sọlá ó wá nínú hadithi Wa'il ibn Hujr radiyallahu anhu ó ní ààrí ànábìrì ní ìdúró. lórí sọlẹ àyàfi kọjá ẹni tó gbé ọwọ́ ọ̀tún rẹ̀ lórí ọwọ sí yìí máa ká ọwọ́ rẹ̀ léra wọn lórí àyà rẹ̀ ni ní gbogbo ìgbà tí máa ń ṣe sọlẹ ẹni tí wọn ṣe sọlẹ àti ti ń dáwọ́lẹ̀ ni pé nínú àwọn èèyàn ohun sọ òun náà nìkan tí ọ̀pọ̀ nínú wọn máa tẹ̀lé láì pẹ̀lú pé sí ọ̀rọ̀ tó ṣe déédé pẹ̀lú èyí tó gún régé jù nínú àwọn ẹgbàá wa látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam àbí kò rí bẹ́ẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé lọ́dọ̀ ìmáàmù Malik àwọn ìgbà oríṣi mẹ́ta ló wà lọ́dọ̀ rẹ̀ nípa kíkáwọ́ lórí ara wọn lókè àyà so ìgbà wa kan wà tó ní a lè ṣe bẹ́ẹ̀ nínú náfìlà a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nínú ọ̀ràn yẹn ìgbà wa mi wà tó pé a ò gbọ́dọ̀ ṣe rárá so eléyìí tó wá jẹ́ eléyìí tí wọ́n máa madhabul malikiya tó wọ́n máa lé lórí òun náà ni wípé a gbọ́dọ̀ ṣe nínú sọláàtì tó bá jẹ́ ọ̀ranyàn bó tilẹ̀ jẹ́ pé alqadi abdul wahab al-baghdadi àwọn fi hàn wípé ìgbà wa tó wá látọ̀dọ̀ malik kíkẹ́ ká ka lórí ara wọn òun ló yẹ ká fún lọ́lá jù eléyìí ni mas'ala ń pè ní ọ̀dọ̀ àwọn malikiya ní ta'arud المشهور والراجح تعارض المشهور والراجح eléyìí tó gbajúgbajà nínú ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ nínú mẹ́tàbí màlìkí ò ní pé má kàwọ́ lórí ara wọn eléyìí tó wá tẹ̀wọ̀n jù lẹ́rìí ò náà ní pé á gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì á wàá kàláyà wa tó sì dájú ni pé ètò tẹ̀wọ̀n jù lọ́yẹ ká máa tẹ̀lé kìí ṣe pé eléyìí tó gbajúgbajà lásán torí ẹ̀ ìwọ̀n màyà mi tó ń tẹ́tí gbọ́rọ̀ yìí ìlànà sànàbì sallallahu alaihi wasallam ní pé gbogbo ìgbà téèyàn bá wà ní dúró nínú sọlá kéèyàn káwọ́ ọ̀tún kó ká lórí tòsì kó wá gbé lórí àyà rẹ̀ ètò sì tún tẹ̀wọ̀n jù náà ni pé kò sí ìyàtọ̀ láàrin ìdúró tí máa síwájú rùkú wọ̀ àti ìnáró tí máa wá lẹ́yìn rùkú wọ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé dúró lèèyàn wà kéèyàn káwọ́ lórí ara wọn kí ọwọ́ ọ̀tún wà lórí tòsì ká gbé láyà wa gbígbé ọwọ́ láyà òní súnà kìí ṣe ká gbé ọwọ́ lé òkà àyà kìí sì ṣe ká káwọ́ sísàlẹ̀ dòdò. Jazakumullahu khairan jaza o oh nine o oh five one six four five four three eight o oh nine o fifty one sixty four fifty four thirty eight nọ́mbà tí ẹ lè máa fi pè wọlé dá sí ètò máa fi béèrè béèrè kan àbí kejì náà lọ́wọ́ Sheikh wa ẹ lọ́hùn. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. a kú ọ̀la àṣìwọ̀n. ẹ ṣe o màmá. ọlọ́run sọ yín lẹ́sàn-án rẹ o. kí bàbá wọn wọ́n pẹ́ ń o. àmín kí ni ìbéèrè yín. ìyá àjàrà ló sọ̀rọ̀ látòkè owó dé Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ bàbá ni pé torí gbogbo wa la ọ̀sán rẹ̀ kọ́lọ̀ wọn fà wá rí ọjà kan ní fúnra rẹ̀ lọ́jà o láti ah, ọ̀dọ̀ wa kọ́. lábẹ́ òfin ọlọ́run bá wa téèyàn bá rajà ọjà tá a ra islam ò bínú sí i pé kéèyàn tajà kéèyàn jèrè ọlọ́run ẹlẹ́dàá wa ni wa ahallallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́run ṣe káràkátà lẹ́tọ̀ ṣùgbọ́n wéèlè ọlọ́run ọba ṣe léwọ̀ tá a rajà níye kan tá ta níye mi pẹ̀lú èrè halal ni èrè tó wà lórí rẹ̀ yẹn èrè kan ò sí lábẹ́ òfin ọlọ́run ọba wa tí wọ́n pè ní èrè àjẹwò lọ́rùn lópin ìgbà tó bá ṣe é pé kì í sọ̀nà jàǹbá àbí àlùmọ̀kọ́rọ́ yìí kan òun náà la gbà láti fi jẹ èrè tá a jẹ yẹn. so àmọ́ tó bá dé pé ọjà tá a rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti rà ní wọ́pọ̀ a sì máa mà lọ ra àwa kó pamọ́ ọjà tá a wá kó pamọ́ nígbà tá a wá rí pọ́ la wá kó jáde la bẹ̀rẹ̀ sí ní ta. Hmm. nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ní la yahtakiru illa al ẹnìkan kì í kọjá pamọ́ fi máa retí ìgbà tí ó wọ̀n àyàfi aláṣiṣẹ́ ẹ̀dá. Hmm. torí ẹ̀ islam faramọ́ ká rajà ká kó pamọ́ ká máa fi retí ìgbà tí ó wọ̀n lópin ìgbà tí ọjà tá a rà tá à ń fi retí ìgbà ọ̀wọ́n tó bá jẹ oúnjẹ àbọ̀ kan nínú tá a máa fi tún oúnjẹ sí. torí ẹ̀ gẹ́gẹ́ bíi kéèyàn kó oúnjẹ táwọn èèyàn máa jẹ pamọ́ bíi èlùbọ́ bíi gàárì bíi ìrẹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọjà táwọn èèyàn tí wọ́n máa jẹ lóúnjẹ bẹ́ẹ̀ náà ni n tá a máa fi kún jẹ sí bí epo bí òróró bí iyọ̀ bí ṣúgà bí magi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tó jẹ́ oúnjẹ àbí tá a máa fi kún jẹ sí haram ni lórí wa ká kọjà pamọ́ ká wa máa fi ká kóró ọjà bẹ́ẹ̀ pamọ́ ká máa fi retí ìgbà tí ó wọ̀n àmọ́ tó bá yẹ pé kìí sóúnjẹ kìí sì sèǹtì wọn máa fi túnjẹ sí gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n fi ń kalẹ̀ páànù kalẹ̀ hmm. símẹ́ǹtì tí wọ́n fi ń rẹ́lẹ̀ àbí èso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. gbogbo àwọn ilé ìkósí tó burú ẹ̀rọ ẹ̀kọ́ pamọ́ ẹ̀yin lẹ́mọ̀. hello. hello sir. ó kọ yín. orúkọ mi ni Gbádébọ̀. láti wo. láti oṣù tẹ́lẹ̀kọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè yẹn dákun mo fẹ́ béèrè pé ànábì Ìsá dókítà hmm. tó sọmọ ẹ̀ ní mímọ́ ni ní àlùkò rárá. ẹni. pé ọmọ ẹ̀ mímọ́ ní anabi isa nínú alukur'an. tọ a ti gbọ́ bẹ̀rẹ̀ yìí. alhamdulilayi alukur'an ọ̀nà nìkan ó ní ìwé tó ṣe àlàyé yékéyéké nípa anabi isa alayhi salam anabi isa àwọn ìdákọ rẹ̀ lásán hmm. gẹ́gẹ́ bí àwọn anabi mi lábẹ́ òfin ọlọ́run ọba wa hmm. láì jẹ́ pé a fi alayhi salam àfikún hmm. ẹni tí ò gbọ́ lárúbáwá ó lè máa wo pé kí ni alayhi salam yẹn ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ ọba kò máa bá a. Hmm. bẹ́ẹ̀ náà ni a máa ń sọ fún gbogbo ránṣẹ́ ọlọ́run hmm. tọ́lọ́run ọba ránṣẹ́ àgbáńlá yìí ọlọ́run ni wasalaamu ala al-mursalin walhamdulillahi hmm. rabbil alamin. tọ́lọ̀ bá rí báyìí anábì Isa alayhi salam ẹ̀dá ọlọ́run tọ́lọ̀ ń dání látara àyà láì kò sí bàbá ọlọ́run ọba sì fi sàmì ni nítorí káwọn èèyàn lè bá a dá ma bí agbára ọlọ́run ọba ti ṣe pọ̀ tó kẹ́ bó ti ṣe jẹ́ kó dẹ́ nìkan rí kò sí bàbá kò síyà òun náà ni bàbá ńlá gbogbo wa adam aleyhi salam ó sì tún dá ẹ̀dá mi látara ọkùnrin lásán láìsí obìnrin òun náà ni ìyá ńlá gbogbo wa hawa aleyhi salam bẹ́ẹ̀ náà ni ó wá ṣẹ̀dá anabi isa aleyhi salam ó dáhùn látara obìnrin láìsọkùnrin obìnrin tó tara rẹ̀ dá òun náà là ń pè ní Maryam aleyhi salam kọlọ ọlọ́run ọba kọ máa bọ náà ó wá ṣẹ̀dá àwọn àyókù tá a ṣẹ́kù hmm. ó ṣẹ̀dá látara bàbá àtìyá gbogbo eléyìí ń tọ́ka sí agbára ọlọ́ni nítorí pọkùnrin àti obìnrin gan tó pàdé tí wọ́n ṣòwò àti bímọ kí lẹ́yìn mà tẹ̀sí hmm. agbára wo lẹ fi mọ́ ọmọ wáyé hmm. àìmọye òjò tó ti rọ̀ tilẹ̀ ti mu bọ́lá wọn bá fẹ́ dẹ̀dà ẹ̀dá kan lè dẹ̀dà torí ẹ̀ anabi isa aleyhi salam kò ní bàbá Mm. ìyá lásán ló ní mm. àìwá ní bàbá àwọn mm. kò sọ́dọ̀ Ọlọ́run àìní bàbá àwọn kò sọ́dọ̀ ọmọ Ọlọ́run àìní bàbá àwọn kò sọ́dọ̀ mẹ́ta lọ́kàn Ọlọ́run nítorí pé Adam kò ní ìyá kò ní bàbá òun ọ̀dọ́ lọ kò dọ́mọ Ọlọ́run kò di mẹ́ta lọ́kàn Ọlọ́run bẹ́ẹ̀ náà nìyá ńlá wa Hawa aleyhi salam òun náà ìyá lásán náà ni wọ́n ṣẹ́kù bẹ́ẹ̀ náà lànàbì Ìsá aleyhi salam ṣùgbọ́n lọ́n pali pẹ̀lú pósẹ́ ní ìránṣẹ́ rẹ̀ ọ̀ràn sáwọn ọmọ Israẹli ó sì sọ clear ó lẹ́yìn ọmọ Israel ọlọ́run ọba ara mi sí yín mo sì jẹ́ olùjẹ́rìí òdodo hmm. sí nǹkan tó ti síwájú mi kí ló síwájú rẹ̀ anabi Musa aleyhi salam hmm. ó ti síwájú ẹ̀ anabi Musa ti sọ fún wa ṣáájú kó tó lọ nípa apá anabi Isa ń bọ̀ hmm. ó sì sọ àwọn asẹ́ tí ó wàá jẹ tó iṣẹ́ tí mò ń jẹ àti bí mo ti ṣe dé ìjẹ́rìí òdodo ni ṣe ń tọ́lọ̀ bá ti fi rán anabi Musa aleyhi salam sí yín torí ẹ ẹ gbà mí gbọ́ ẹ tẹ̀lé mi ẹ sì rí pé àwọn ọmọ Israel, wọn àgbá gbọ́ àwọn ọmọ Israẹli wọn takò àwọn ọmọ Israẹli wọn kọ dínà kórìíṣẹ́ tọ́lọ̀ fi ràn jẹ́ nítorí pé nínú tí ó takò ọpọlọ àwọn ọmọ Israẹli nípa ríran tọ́lọ̀ rán nàbì Ìsá alayhi salam àkọ́kọ́ onáà ní pé ọ̀nà tí wọ́n gbà bí hmm. báwo nìyẹn ṣe wálé ayé látara obìnrin lásán láì ní bàbá hmm. torí ẹ̀ ni wọ́n ṣe ń sọ fún ìyá rẹ̀ nígbà tí ìyá rẹ̀ gbé wá bá wọn hmm. wípé ìwọ ọmọ Harun kí ló ṣe ọ́ bàbá rẹ̀ ṣèyàn burúkú ìyá rẹ̀ sì sọ ń panṣágà hmm. níbo ni wọ́n ti wá rọ̀ mọ́ so ọlọ́run ọba ẹlẹ́dàá wa sì ti fún anabi isa lọ́rọ̀ sọ ní kí a tán bí wọ́n hmm. sọ fún ìyá rẹ̀ pé wa imma tarayinna minal bashari ahadan faquli inni nadartu lirrahmani sawman falan ukallima alyawma insiya èmi ti ṣèlérí fún olúwa ẹlẹ́dàá mi hmm. wípé ní bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ nípa ọmọ yìí lónìí Hmm. torí ẹni tó bá fẹ́ gbọ̀n kankan nípa rẹ̀ òun náà ni kò bí léèrè. Hmm. so báyìí nígbà tí wọ́n sì bi Ànábì Ìsá léèrè pé bóun jẹ́ ti jẹ́ nígbà tí wọ́n ní a gbọ́ pé ìyá rẹ̀ yìí báyìí nìsín ìwọ ọ̀yá bàbá rẹ̀ ṣèyàn burúkú ìyá rẹ̀ sùn pàṣágà bó ló ti rọ́ọ̀mà Ànábì Ìsá ló dá wọn lóhùn ọlẹ hmm. ìní Abdullah ọlẹ ẹrú Ọlọ́run ọba ni kí ni wọ́n ń pè lẹ́rú Ọlọ́run ẹni tọ́lọ̀ àtẹ́niyàn kìtàb ọlọ́wọ́ الكتاب، الله mi من tírà وجعلني نبيا yóò sì sèmi lá الله. rẹ̀. akramakumullah عيسى ànábì بابا kò ní bàbá ìyá lásán lónìí kò wá sọ di nǹkan kan mí yàtọ̀ sí èèyàn gẹ́gẹ́ bíi tiwa ṣùgbọ́n lọ́n palẹ̀ ó ṣe ní ìrànṣẹ́ rẹ̀ ọlọ́wọ́ bẹ́ẹ̀ lè dáa sọ ó ní inna mathala Ìsá 'inda Allahi ka mathali Adam khalaqahu min turabin thumma qala lahu kun fayakun ládájú àpèjúwe anabi isa aleyhi salam lọ́dọ̀ ọlọ́run ó dàbí àpèjúwe anabi adam ni aleyhi salam tó jẹ́ pé látàrí ìpè lásán lọ́lọ́run bá ti ṣẹ̀dá baba ńlá wa ọlọ́run á pàṣẹ pé kó déyàn kó sì déyàn bẹ́ẹ̀ náà ló dá anabi isa látara ìyá rẹ̀ ọlọ́run ní kí màlẹ́kọ̀ fẹ́ mi sí lára hmm. ẹ̀mí yẹn di anabi Isa látàrí àṣẹ ọlọ́run tí fi pé kí nǹkan di nǹkan kan kó sì hmm. di bẹ́ẹ̀ hmm. bẹ́ẹ̀ náà ló dé mi pẹ̀lú rẹ̀ náà látara bàbá àtìyá wa àwọn kan gbìyànjú ni ọlọ́run ló wá fàṣẹ sí pé ká déyàn làbá fi déyàn eléyìí ni anabi Isa alayhi salam ṣùgbọ́n tó ń pè lẹ́mìí mímọ́ yẹn òun náà ni ruuxul kudus malayika jibril alayhi salam ní jẹ́bẹ̀ ló ní malayika yóò ṣe wá bàbá fún yàn Hmm. kò lè jẹ́ bàbá fún yàn àwọn màlẹ́kà kì í jẹ àwọn màlẹ́kà kì í mu hmm. àwọn màlẹ́kà kì í sùn hmm. àwọn màlẹ́kà wọ́n yìí ṣe ẹ̀dá tó jẹ́ pé àwọn abóbìnrin sùn bóbìnrin ṣe kún a'udhu so màlẹ́kà jibril alayhi salam kì í sùn ní bàbá fanabi isa alayhi salam anabi isa ò ní bàbá ìyá lásán lónìí. naam hello. hello. ó kọ yín. salaamaleykum. wa aleykum salaam ó kọ yín orúkọ mi ni màkà àti balagiri akárí òkòkò. kí ni ìbéèrè yín kí ni ìbéèrè yín. ìbéèrè tèmi ni pé lárí ìmọ̀ọ́rù mi lójú pé mùsùlùmí hmm. pẹ̀lú àlùwàlá oníyẹ̀pẹ̀. Hmm. mo wá mọ́ wò pé ah, àlùwàlá oníyẹ̀pẹ̀ yìí ìjọ náà tọ́jú náà pẹ̀lú ìran kíkí bíi tolómi náà mo ní ìyàbá wa léèrè o yàtọ̀ yàtọ̀ yìí. alhamdulilayi àkọ́kọ́ kìí ṣe àlọ́ọ̀lọ́ oníyẹ̀pẹ̀ ni wọ́n ń pè àtẹ̀yẹmọ̀m hmm. ẹ̀yin náà bá mi kọ́ bá ń ṣe ń pè àtẹ̀yẹmọ̀m àtẹ̀yẹmọ̀m hmm. yẹn ọlọ́run ẹlẹ́dàá wa ó ń bẹ nínú tó wa hmm. yàtọ̀ si gbogbo àlòmà tó ti síwájú nítorí pé gbogbo ìgbà lọ gbọ́dọ̀ sin lọ tí o bá sómi báwo ló ṣe sin lọ kìí sì ṣe gbogbo ìgbà lómi lè wà kì í sì ṣe gbogbo àyè láti lè rómi hmm. ṣùgbọ́n gbogbo gbàtásìkò àti sinlọ́n pẹ̀lú sọ láti bá tó lọ gbọ́dọ̀ sinlọ́n hmm. nítorí ẹ̀ ẹ̀ rí i pé àlùwalá àwọn àjọ tó síwájú náà síwájú ànábì sallallahu alaihi wasallam àwọn náà lálùwalá hmm. lápèjúwe ànábì sálùwalá ó fọ àwọn oríkèé rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó tún sálùwalá nígbà míì ó fọ àwọn oríkèé rẹ̀ lẹ́ẹ̀mejì méjì ó tún sálùwalá nígbà míì ó tún fọ àwọn oríkèé rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta hmm. ó wá sọ̀rọ̀ báyìí ó ní hàdà wudu'i wa wudu'ul anbiya'i qabli àlùwàlá tèmi ni ó náà sì nírú àwọn àlùwàlá àwọn àlùwàlá àwọn ànábì tó ti síwájú ṣẹlẹ̀ yìí fi hàn yí pé àlùwàlá kìí sàwọn nìkan la ní hmm. àwọn ẹni tó síwájú wa náà máa sálùwàlá àyàfi tó bá pé àwọn ọmọ tí ó ṣe wọn tún ò ṣe má hmm. nínú àwọn tó ti síwájú anabi sallallahu alaihi wasallam anabi ọlọmọbẹ anabi musa anabi isa anabi dawud anabi zakariya anabi suleiman anabi ibrahim anabi shuaib gbogbo àwọn anabi ọlọyìn àwọn náà lálùwàlà tí wọn ṣe gẹ́gẹ́ bí àlùwàlà tiwa ṣùgbọ́n àtẹyẹmọ àwa nìkan ńlọlọ́wọ́n ọba fún àwa nìkan lọ́lọ́wọ́n ọba fún ní àtẹyẹmọ àtẹyẹmọ hmm. yẹn òun náà ní pété àbárò mi a ṣe àtẹyẹmọ hmm. a rómi ṣùgbọ́n à ń sáré. Hmm. tá a fi ní lè lomi torí pé omi yẹn tá a bá lò ó lè dákun ara ẹ̀ tí ń ṣe wa hmm. àbó lè mú kí a má tètè ní ìgbádùn hmm. látàrí ara ẹ̀ tí ń ṣe wa yẹn àbíkọ́jẹ́ pé aró mi omi ń bẹ wá ju wa ṣùgbọ́n ewu ń bẹ lójú ọ̀nà àti gbàdébẹ̀ so Islam gbà pé a lè ṣe tẹ̀yàmù tẹ̀yàmù wa ni pé ká mú ọwọ́ wa méjèèjì ká fi gbá ilẹ̀ Hmm. tábà fi gbálẹ̀ hmm. káwá gbọ̀n pẹ́pẹ́pẹ́ hmm. àìbáàmà tí nǹkan kan bá ti lẹ̀ mọ́ wa lọ́wọ́ kọ́mọ́ bàjẹ́ pé ńgbà tá a máa fi ń bọ́jú yọ ha wa lójú tábà tí wàá gbọ̀n ọwọ́ pẹ́pẹ́pẹ́ àwọn afọwọ́ wa méjèèjì fi bọ́ ojú wa kárí láì jẹ́ pé a fi kọ̀rọ̀ kan sílẹ̀ ọwọ́ ẹyọ kan tá ti fi gbálẹ̀ náà òun náà láti wọn á fi pa wa méjèèjì àtòdì àtinú rẹ̀ ti ṣe báyìí tán àti ṣètò yamum nù gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith Ammar ibn Yasir radiyallahu anhu sahih al-imam Muslim àtàwọn àtìrami eléyìí là ń pè ní at-tayammum kó tó rí pé a tẹ̀síwájú láti máa mú ìpè kan àbí méjì ẹ jẹ́ kí n máa fàsìkò yìí sọ fún ẹ̀yin olùgbọ́ wa òun wáyé pé ẹ tún láǹfààní o láti máa wò wá ketekete lórí ìkànnì ojú ìwé wòmíwọ Facebook ẹ lè máa wò wá níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń ṣe ètò yìí tẹ́ bá ti ń wò ẹ̀yin náà ẹ máa share rẹ̀ káàkiri kó máa tàn kálẹ̀ kí àwọn èèyàn kí gbogbo akálẹ̀dìjọ́ máa jẹ àǹfààní ọ̀rọ̀ olówó ibi eléyìí tí à ń gbọ́ yìí ẹ tẹ̀ ní orí ìkànnì olùkára Uh, parrot fm ten eleven ògbómọ̀ṣọ́ parrot fm ten eleven ògbómọ̀ṣọ́ ẹ máa rí wa wò lórí facebook live ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ mọ́ wa àkìyìn púpọ̀ jazakumullahu khairan jaza ẹ lọ́hùn. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ẹ bá a pa rédíò yín ẹ bá a pa rédíò yín ní alákọ̀ọ́kọ́ ọ̀yá à ń gbọ́ yín bá wa aleykum salaam wa rahmatulah. àdúrà abdullahi ló ń sọ̀rọ̀ láti stadium. kí ni ìbéèrè yín. ẹ jọ ìbéèrè yín lọ báyìí pé kí ni àdúrà tí èèyàn máa ń ṣe hmm. nígbà tí èèyàn bá fẹ́ pa ẹran àkíkọ. nígbà tí èèyàn bá fẹ́ pa ẹran àkíkọ. ẹran àkíkọ ẹran àkíkọ. alhamdulilayi bàbá fẹ́ pa àkíkọ kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ àti ẹran míì tá ń pa hmm. bisimilahi allahu akbar bisimilahi allahu akbar so tó bá ti sọ bẹ́ẹ̀ ó ti parí ṣùgbọ́n àṣàkíyèsí gbogbo ẹran tó bá fẹ́ pa láyé àṣàkíyèsí pé à ń pa fún Allah ní orúkọ Allah Allah kò lẹ́ran yín jẹ hmm. ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ pa fún Allah hmm. ní orúkọ Allah ìgbà náà ẹni ọjà jíjẹ bẹ́ẹ̀ ni so nítorí de ẹni tẹ́ bá tilẹ̀ pa fún Allah ó ti parí ẹni tẹ́ ń pè ní ìjọsìn náà nìyẹn hmm. so nítorí de eléyìí báyìí bẹ́ẹ̀ ti ṣe pa ẹran àkíkọ́ nù ṣùgbọ́n ẹ wàá fi kún nínú ọ̀rọ̀ yín pé ìwọ lọ́n eléyìí ni àkíkọ ọmọ mi lágbájá hmm. eléyìí ni àkíkọ ọmọ mi lágbájá kì í sàníyàn ẹ hmm. sọ ní ọ̀rọ̀ ìwọ Ọlọ́run eléyìí ni àkíkọ ọmọ mi lágbájá. ní gẹ́lẹ́ bá a ti ń sọ yìí náà ṣé lárúbáwá ló gbọ́dọ̀ wá jẹ́ ní àdúgbò. ẹ̀yin ò gbọ́ lárúbáwá tẹ́sí wa lọ sọ nǹkan mi ẹ sọ léde yorùbá yín tẹ gbọ́ náà ni ọ̀dà ìjẹ́bẹ́ tó fẹ́ dà níyàn ni táwọn máa lọ sí karambà pé nàwọ̀ ẹ̀ tù kí kan tá ló ní ká tiẹ̀ sọ àníyàn gan jáde. Hmm. wàá mọ̀ lọ́kàn rẹ̀ hmm. wípé mo fẹ́ ṣe sọ láti báyìí wàá mọ̀ ní yorùbá rẹ̀ ó ti tó. ẹ lọ́hùn. ẹ lọ́hùn ẹ káàárọ̀. orúkọ yín bìtì ẹ ti ń pè yìí. àbúrò àwa mi ni láti ilé rẹ̀ sàlẹ́yìn. kí ni ìbéèrè yín. ẹ jọ a kí àwọn dọ́tọ̀ wa. ẹ ṣé o. àlékún agbára ọlọ́run àti fún wọn. amina masha allah. ìbéèrè mi ni wípé wọ́n ní àwọn sábà wa hmm. àti àwọn aṣíwájú wípé tí wọ́n bá tẹ̀lé pé etí aṣọ ni wọ́n fi máa ń lù wọ́n. ìbéèrè mi wá ni pé ṣé bí hmm. àwọn àwọn ìyàwó tí wọ́n sì sẹ́yìn náà ti máa ń hùwà ṣé hmm. ni àwọn náà máa hùwà tó hmm. fi jẹ́ pé etí aṣọ ni wọ́n fi máa ń lù wọ́n pẹ̀lú àwọn tá a wà ní ìṣẹ́yìn náà. so alhamdulilayi islam islam ẹ̀sìn tó dáa púpọ̀ ni ẹ̀sìn tó dáa púpọ̀ ni nítorí pé kí láǹfààní kí islam wá sínà fún akókò ọmọ àlùyàwó rẹ̀ sàǹdà kọ ọmọ gbáǹkùmà so kò bó kò kọ ọmọ lẹ́ka àti pàṣán kí wọ́n ṣe léṣe kí wọ́n dá lápá kí wọ́n dá lẹ́sẹ̀ kí wọ́n rọ́ lọ́rùn so kò tó wá jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́ ìwọ náà ló tún ní bọ́ọ̀bì bọ́ọ̀bì báwo hmm. torí ẹ̀ ló ṣe jẹ́ pé islam ó ti mọ̀ pé àwọn obìnrin wà Mm. tó yẹ kí wọ́n máa hùwà láìlẹ́kọ̀ọ́ mm. hùwà láìgbọ́rọ̀ sáwọn ọkọ wọn. Mm. so bọ́lá ń sì ṣe dá àwọn obìnrin generally àwọn máa hurú àwọn àwà báwọn ọlọ́run á dá àwọn ọkùnrin ní àtòdìjẹ bẹ́ẹ̀ àwọn máa láfaradà àwọn máa lámúmára àwọn máa níṣòro. so tí a bá wá rí kóbìnrin wa gbọ́rọ̀ sí wa lẹ́nu mọ́ àlàkalẹ̀ tẹ́sán islam wa la máa tẹ̀lé alákọ̀ọ́kọ́ fàáyìbò hàn ẹ̀ ṣe wáàzì ìkìlọ̀ ni wọ́n ń pè wáàzì ẹ ṣe ìkìlọ̀ fún àwọn obìnrin yẹn tó bá wù tó bá gbọ́ ìkìlọ̀ adúpẹ́ fọlọ́ tí ó bá gbọ́ kìlọ̀ ọlọ́run ni wahjuruhunna fil madajir ẹ kọ̀yìn sí wọn ní bùsùn hmm. orí bùsùn yẹn náà lẹ́jọ wà so èèyàn wà kọ̀yìn sí nígbà tí ń retí kẹ́ kọjú so àti ṣé ó lágbára ẹni tó bá lámùmára tó láfaradà ni ó lè tẹ̀lé dáadáa. Hmm. so nítorí pé ẹni tó ti ṣe ọ ti bí ọnu tí gbogbo nǹkan ti ń ṣe tí ò bọ́ láàmú. Hmm. ẹ̀sìn islam tún ní orí ibùsùn kan náà lẹ́jọ́ àdúró pé islam ọ̀fẹ́ kọ̀ kọ́lẹ̀ islam ọ̀fẹ́ kò lè dànù. Hmm. so ìdí nu tó fi ní orí ibùsùn kan náà lẹ́tùjọ wà ṣùgbọ́n kàkà kó jẹ́ pé ẹjọ́ kọjú síra yín ẹ̀yìn wọ́kọ̀ sí. tí ọba wa gbọ́ ẹ wá lù wọn gbà náà. so lulu yẹn ẹ rí i pé ẹni tí ò bá gbẹ́sìn islam yọ ọmọ kan wọ́n ní kí wọ́n lu obìnrin wọ́n ní kí wọ́n lu kíníkan ẹ ẹ ẹ tó á gbé ìgbà tó yìn fóbìnrin kan so àtẹnijọ yẹ pé ọmọbìnrin ó sin lọ síbi kan gbà tán dé orí gádà ó kàn ti bọ́ sínú odò ni ó kú dànù hmm. so islam sọ pé ẹ lù wọn islam wà sọ torí pé tẹ́lẹ̀ ń bá gbọ́ pé ẹ lù wọn lásán hmm. yóò tún máa lọ tọ́jú kùnkùnmà yóò máa tọ́jú àké yóò máa tọ́jú kòbókò hmm. rárá wọ́n ní ẹ lù wọn lólù tó ṣe é pé kò ní ìpanilára nínú kò ní ìsẹ́niléegun nínú torí ẹ̀ náà ni wọ́n sọ pé àwọn sọ̀hábà táwọn ìyàwó tí wọ́n bá ṣẹ̀wọ̀n wọ́n kàn kó etí asọjọ́ wọ́n kàn fi nà wọ́n lẹ́sẹ̀ ni pé má tún ṣe bẹ́ẹ̀ mọ́ sọyìn wá sọ pé àwọn obìnrin ti wà yìí pẹ̀lú ìwà tí wọ́n ní lọ́wọ́ hmm. ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló burú bàjẹ́ hmm. ṣé tá a bá wá kó etí aṣọ tá à ń fi ń lù wọ́n sẹ́rù àwọn obìnrin ó súnmọ́ pé wọ́n gbọ́rọ̀ so ọ wá nínú hadith kan nígbà nàbì sallallahu alaihi wasallam ó ní ẹ má máa lu àwọn obìnrin hmm. so Umar ibn al-Khattab radiyallahu anhu wa gbọ́ wa sọ wa nàbì oníkan máa lù wọn kó ló dé tí wọ́n nílò àwọn obìnrin tó yẹ pé wọ́n ń ṣàgbèrè sọ́kọ wọ́n máa hùwà láìlẹ́kọ̀ọ́ sọ́kọ anabi sallallahu alaihi wasallam ni ọdà kò burú ẹ máa nà wọn nígbà tí anabi ní kò burú ẹ máa nà wọn nígbà tí ilẹ̀ ọmọ hmm. gbogbo ilé àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam ló ti kún fáwọn ẹni tó wá dẹ́sùn ọkọ wọn lu àwọn tí. <laughs> wọ́n lu àwọn tí. lànàbì sọlọ lọ àti lọ àzọ fún wa pé ah, ẹni tí wọ́n ti ń lu ìyàwó rẹ̀ báyìí kò sínú àwọn èèyàn tó dànù yín kò sínú àwọn èèyàn tó dànù yín torí rẹ̀ lólù tó yẹ pé ẹni tá a lò rí bẹ́ẹ̀ hmm. tá a kàn mú etí aṣọ tá a kó bo hmm. nítorí dájú ni pé òun náà yóò sọ wa rẹ̀ wò hmm. nígbà tó bá dìgbà mi yàtọ̀ sí lẹ́yìn nígbà tá a bá sọ pé àwọn obìnrin tiwa ṣé irú lúlù bí ọ̀ràn wọn àwọn náà wàá tún wá béèrè pé àwọn ọkùnrin tiwa náà sẹ́rù wà táwọn sọ̀hábà ń hù sáwọn ìyàwó wọn làwa náà ń hù sáwọn tiwa náà ní. sọ wàá wà nù. àtúwọ́ sẹ́ bó ti ṣe ṣe. <laughs> jazakumullahu khairan jazaa oh nine o oh five one six four five four three eight O oh nine o oh five one six four five four three eight nọ́mbà tí ó ń lu já ibi tí a wà yìí nìyẹn ẹ lọ́hùn salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín. àti dàkú wa dàkú ètò. ẹ ṣe àdúpẹ́ o. màá lọ́mọ ní sọ́ọ̀lá ti sábò ní kára. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ó pín sọ́nà méjì. àkọ́kọ́ àkọ́kọ́. àkọ́kọ́ ni pé kí ló máa ń fà ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí obìnrin bá kú àtọkọ rẹ̀ bá kú fún ìfẹ́ fẹ́ wọn tí wọ́n ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àgbókọ mùsùlùmí mùsùlùmí tó kù bá kú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ bí ó ti wẹ òkú ìbéèrè mi ìdúrà náà lọ. alhamdulilayi wọn ní kí ló dé hmm. tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí tí ọkọ obìnrin kan bá kú hmm. wọn yìí fẹ́ fẹ́ wọn mọ́ hmm. ẹlòmíì gbàtọ́kọ rẹ̀ sì kú sí ó sì ń bẹ lọ́dọ̀ omi ó ti tayọ ọ̀dọ́ kò tí dàgbà jù. so yóò wá jẹ́ pé yóò dẹni tí wọ́n pati hmm. yóò mọ àṣẹmí bẹ́ẹ̀ lọ láì jẹ́ pé yóò lọ́kọ mímà hmm. eléyìí tó jẹ́ pé ọjà sí ìyà gidi ìyà ńlá hmm. so n tó ṣẹlẹ̀ allahu alam àkọ́kọ́ àkọ́kọ́ ń pàrọwà fún gbogbo àwọn tí à ń tẹ́tí gbọ́rọ̀ yìí tí a jẹ́ mùsùlùmí ká gbìyànjú láti rí i pé irú wà bẹ́ẹ̀ amúhásókun à ń ṣèrànlọ́wọ́ fún àwọn obìnrin tó ṣe pé ọkọ̀ kú òfin wọn sílẹ̀ táwọn náà sì lẹ́mìí àti lọ́kọ míì pípé kárẹ́ni tí yóò máa fẹ́rù wọn nítorí pé nínú fífẹ́rù wọn á dènà burúkú pọ̀ aburú pé káwọn náà máa ṣe ranù ká á dènà rẹ̀ aburú pé káwọn ọmọ wọn kọ́ ráàlì kọ́ má lólùbáwí á dènà rẹ̀ aburú káwọn ọmọ wọn kọ́ má lólùtọ́jú á dènà rẹ̀ so àwùjọ wa ó sì da jọjọ yóò da púpọ̀ torí tí a bá dá wọn dára wọn tá a bá pa wọn tí tá a bá fẹ́ wọn nítorí dájú náà ni pé aburú yẹn yóò sàn kárí ilé oníkálukú wa hmm. torí pé ẹni tó dé bá lónìí la rí Hmm. so kò sì sílé tẹ̀yìn etí kú hmm. oníkálukú ò sì mọ̀ ìgbà tó wọn kú ìgbà tí wọn náà bá kú bóòlù ó sì fa àwọn ìyàwó rẹ̀ sílẹ̀ hmm. ìgbà tó ṣe pé gbogbo bí gbogbo aná ṣe ń dàgbà tá ń dàgbà ojoojúmọ́ náà látún fẹ́ yàwó sí a sì fẹ́ fẹ́ obìnrin tó jẹ́ pé kò tí ì dàgbà lọ títí nígbà tí wọn bá kú ipò tó bá wà tó wà ń pọ̀ ẹni tó tún lè lọ́kọ mi tí wọ́n bá pátì ìbàjẹ́ òdì pé ń wọlé ń kárí ilé ń kárí oko kò àwọn obìnrin tọkọ wọn náà kú káwọn náà gbìyànjú láti túnra wọn ṣe hmm. káwọn náà gbìyànjú láti tọrọ ẹnu wọn ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tó ṣe pé ọkọ kó fi wọn sílẹ̀ hmm. ìwà wọn kì í ṣe wà tó dáa hmm. ọ̀rọ̀ ẹnu wọn kì í sọ̀rọ̀ ẹnu tó dáa ìdínú tọ̀pọ̀lọpọ̀ fi máa pàdánù ọkọ nítorí pé ẹlòmíì nísìn tó jẹ́ pé ọ̀rẹ́ ní ṣàánú rẹ̀ ọ̀rẹ́ nìkan fẹ́ lẹ́yìn gbàtọkọ rẹ̀ kú yóò ti gbàgbé pé àánú ni wọ́n ṣe Mm-hmm. yóò ti gbàgbé pé báwo lọ̀rọ̀ ń ṣe rí kó tó di pé ọkùnrin yìí wá sànù mm-hmm. òun náà máa fọwọ́ lálẹ̀ náà mm-hmm. máa kó kan Ah, kìnnì kan wọn ò ṣe nǹkan kan fún un tó sì dà bẹ́ẹ̀ yọ máa sọ pé hmm, tí o bá sí ikú àlùmọ́ǹtì o tọ́pa bàbá alágbájá abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀. so tó ẹ ṣé sẹ́yìn náà bá fẹ́ àwọn tí máa ń tí máa ń tí máa ń sọ̀rọ̀ ọkọ tó ti fẹ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wípé ikú ló gbó nǹkan lóru rẹ̀ ṣé ìwọ ló ń ọba fẹ́ láyé ṣé inú ti inú dùn sí. pé kọjá mọ̀ nǹkan kan. ṣé ara ti yóò tiẹ̀ tó wà. so nítorí ẹ̀ téèyàn bá ti tún wa rẹ̀ sí téèyàn ní tẹ́ lọ́rùn téèyàn ò sì jẹ́ ni tó ṣe pé yóò máa pokọ ọ̀bànújẹ́ fúnra rẹ̀ kó fẹ́ lómi hmm. nítorí dájú náà ni pé mi kọ́ lọ́n ọba kò tún wá sí i um. wọn lọ́pọ̀lọpọ̀ náà mùsùlùmí lónìí hmm. wọn ò mọ̀ kú wẹ̀ nígbà tó kú bá kú a máa wá sá sókè a sá sódò a béèrè pé lọ́mọ̀ kú hmm. ẹ lásán kọ́ a tún ró kú tún máa so bó la ṣe fasọ gbẹ̀yìn sí lára so gbogbo eléyà ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ńlá lélẹ́yìí kí gbogbo ẹni tí bá ń gbọ́ kọ́ gbọ́ hmm. ọ̀pọ̀lọpọ̀ kọ́ lásán náà fi ń jẹ́ mùsùlùmí wọn ọ̀dá ìsìláàmù yẹn mọ̀ wọn ọ̀dá mọ̀ alùpàlà lásán náà wá ní kí gbogbo ará àdúgbò wa ṣe ẹni tí ó fẹ́ lè pọ̀ ẹni tí ó fẹ́ lè pọ̀ hmm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. hello. asalaamualeykum wa rahmatulah. wa rahmatulah wa barakatuhu o kọ́ yín. àní ló kọ mi láti sábò. nílùú wo. Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín pàápàá pàá yẹ́sà uh, a fẹ́ bi olùmọ̀ wa léèrè nípa àṣìṣe tó máa ń wáyé lórí irun ó ṣẹlẹ̀ wípé ìmáàmù tó ń lédè wọn sọláṣù ìṣá. Hmm. láti ọ̀dọ̀ yín ló ti rebété ìbéèrè yín ò sì tí ì fulẹ̀ dé àyè kan tí a ti lè rí nǹkan dì mọ́ ẹ tún lè gbìyànjú ẹ̀ padà o oh nine o oh five one six four five four three eight hello hello orúkọ yẹn bá a gbóhùn sókè o ẹ̀yẹ́ni ọ̀làdàrọ̀ láti ọ̀gbẹ̀gun. kí ni ìbéèrè yín ẹ bá gbóhùn sókè díẹ̀ sí dáadáa kí gbogbo èèyàn gbọ́ yín kéèké. ọ̀làdàrọ̀ ló sọ̀rọ̀ láti ọ̀gbẹ̀gun. kí ni ìbéèrè yín. ẹ jọ mo fẹ́ béèrè àmì lórí ìṣẹ́bẹ́yà lórí ọjà ìṣẹ́bẹ́yà tí fáìlì ti wà ní orí ẹ̀ ìṣẹ́bẹ́yà yìí fẹ́ fi mi ó lọ́sọ̀ láti sọ ọ̀gbẹ́bọ̀lẹ́ ẹ̀yẹ̀ fún àdéhùn mi tí mo fi tà jáde. a gbọ́ yín dáadáa. mo ti gbọ́ àwọn yóò mọ̀ gbọ́ yín àkọ́kọ́ ní tí wọ́n bá ti di iye lọ́jà láti ní iye báyìí pàtó hmm. ọ̀nà nìkan ta sẹ́ni tí ó ṣe àgbàtà rẹ̀ só lè fowó kùn hmm. àbí ó lè fowó kùn àbí ká pé ìjọba ó di iye lọ́jà hmm. pé iye báyìí nìkan máa ta ẹ gbọ́dọ̀ ta ju iye báyìí lọ kẹ́ni tó wá rà kó wọ́n ta ju bẹ́ẹ̀ lọ àbí kó pé distributor tó kọjá fáwọn èèyàn ó ní iye báyìí nìkan máa ta fún gbogbo ẹni tí ó bá rà so wọn àgbọ́dọ̀ ta ju iye báyìí lọ séèyàn lè fowó kùn lábẹ́ òfin ọlọ́run tí ẹnìkan bá rajà hmm. ní tó dájú ni pé kẹ́nìkan máa dìye lọ́jà fún pípé hmm. yìí báyìí lẹ gbọ́dọ̀ máa ta sìmẹ́ǹtì yìí hmm. iye báyìí lẹ gbọ́dọ̀ máa ta páànù kan léyìí iye báyìí lẹ gbọ́dọ̀ máa ta bàtà yìí wọn wá bá nàgbà Muhammad sallallahu alayhi wa sallam wọn ni kó díye lọ́jà káwọn ọmọ máa tajà ju iye tó bá dálé lọ anabi sallallahu alayhi sallam ni ẹ fa àwọn èèyàn lẹ kọ́ lọ́wọ́ máa rọ apá kan wọn lọ́rọ̀ gbàrà apá kan ó sì wù mí láti pàdé ọlọ́run lẹ́ni tí ó ṣàbòsí sẹ́nìkan. so ó túmọ̀ sí pé price control nígbà mi àbòsí ni hmm. nítorí pé wàhálà tó ní kálukú ṣe kó tó di kọjá tẹ̀ lọ́wọ́ onìkan hmm. ló lè sọ hmm. ọlọ́run ò sì ṣe èrè léwọ̀ so kò wá sí èrè kan tá ń jẹ tá ń pè ní èrè àjẹwò lọ́rùn lábẹ́ òfin ọlọ́run káràkátà wọ́n máa lórí bọ́ ọ bá ṣe gbọ́n tó lẹ́ni tí ń tà bó bá ṣe gbọ́n tó lẹ́ni tí ń rà ni. Hmm. so ẹni tó fẹ́ tà bó bá ṣe gbọ́n tó ní òòrì tà lọ́wọ́n sí hmm. ẹni tó fẹ́ rà bó bá ṣe gbọ́n tó ní òòrì rà lọ́pọ̀ sí hmm. so bófin ọlọ́run ṣe dá lórí nu. ibẹ̀ mọ̀ pàǹdàbí sallallahu alaihi wasallam ó ti bẹ̀yàn ike kọ́ lọ ra àgbò wá fún rí so wọ́n fún ní dinar kan so ìgbà tó ta àgbò ìgbà tó ra àgbò tán ló bá mú àgbò ń mú bọ̀ wá lẹ́nìkan bá ń ná lọ́dọ̀ rẹ̀ wọ́n ná àgbò yìí ní dinar méjì dinar kan ló ń fi ra wọn á ná ní dinar méjì bíi ká pé wọn hundred thousand fún yàn pé lọ́ọ́ ra àgbò wa so ó wá ta àgbò yẹn ọ̀rọ̀ àgbò yẹn ní hundred thousand hmm. ìgbà tí ń mú bọ̀ wá bẹ́ni tó ránṣẹ́ ọ̀rẹ́ ní ná lọ́dọ̀ rẹ̀ ní two hundred thousand hmm. ó wá ta àgbò yẹn ní two hundred thousand hmm. ó mú àgbò wa pẹ̀lú hundred thousand anabi sallallahu alaihi wasallam níbo ló ṣe jẹ ó ní báyìí báyìí báyìí lọ jẹ anabi wa ṣàdúrà fún pé ọ máa tàtà jèrè ni nínú ìgbésí ayé rẹ so ẹ rí i pé iye tí wọn fún ó ti fi ó ti ta àgbo yẹn ní ìlọ́po rẹ̀ hmm. ó má gbò ó tún dá owó padà so eléyìí túmọ̀ sí àwa ní yorùbá ní ìsìn tẹ́yìn bá ti jèrè bẹ́ẹ̀ wọ́n lè rí àjẹwò lọ́rùn ẹlòmíì gan tún máa pè ní rìbá ìwọ rìbá ń bẹ̀ ntọ́rọ́pọ̀lọpọ̀ ọmọ gbólóhùn táwọn ń lò bó ló ṣe túmọ̀ sí táwọn fẹ́ lò fún hmm. àti bí ó ti ṣe túmọ̀ sí hmm. so ìyẹn tó bá pẹ̀yìn lẹ́ rajà fúnra ara yín o iye tó bá pẹ̀yìn lẹ́ lè ẹni tó gbàgbà tọjà wọn ní fifty thousand ní kẹta fifty thousand náà lẹ́ta tẹ́ ẹ bá wá rí ìtajú bẹ́ẹ̀ lọ àdúpẹ́ fọlọ́ ẹ rí ìta ní fifty three hmm. ẹ rí ìta ní fifty five hmm. ẹ kó gbogbo owó nìjí sẹsẹ ní tọ́ lọ́jà ni kí lẹ́yìn hmm. ta ẹ ta nǹkan kan jọ ọlọ́jà lẹ́ta so lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá ní tajà ẹni ìfọkàntà ni iyekíye tó bá tajà ni ó kówó rẹ̀ jí sẹ́yìn. hello. hello ẹ káàárọ̀ sà. orúkọ yín ibi tí ẹ ti ń ìfẹ́ olúwa ní bá yín sọ̀rọ̀ láti kàtàǹgbá nílùú Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ẹ dákun mo fẹ́ béèrè lọ́wọ́ dókítà wa ni. ká nínú ìsìn muslim ni mí tẹ́lẹ̀. Mm-hmm. mo wá lọ ìgbà tí mo fẹ́ wed mo wá lọ fẹ́ christian. Mm. pé àwọn òbí mi muslim ni. Mm. ṣé ẹ̀ṣẹ̀ ni àbí ìyàwó ló wà ń bẹ fún wíyàn bẹ́yìn. tọ́ bismillah. alhamdulilayi òfin ọlọ́run ọba ó dá lórí pé obìnrin mùsùlùmá. naam kó má fẹ́ nìkan kan àfọkùnrin tó jẹ́ mùsùlùmí hmm. so gbàtẹ́yìn tí wàá síbẹ̀ ṣe sẹ́yìn ẹ ti sẹ́lọ̀n hmm. ẹni tó bá ti sẹ́lọ̀n yóò tọrọ àforíjìn ni hmm. tó bá tọrọ àforíjìn ọlọ́run bó foríjìn ṣùgbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan pẹ̀lú ọ̀nà tá a fi tọrọ àforíjìn tiẹ̀ ó ń bẹ nínú ẹ̀ṣẹ̀ tó ṣe pé tẹ bá ṣẹ̀ tẹ bá ti sọ pé kọlọ foríjìn yóò foríjìn ó ń bẹ nínú ẹ̀ṣẹ̀ tó ṣe pé ẹ ṣi ẹ̀ṣẹ̀ gbé ni ẹ wá fẹ́ tọrọ àforíjìn ẹ kúrò nínú ṣi ẹ̀ṣẹ̀ gbé ẹ wàá tọrọ àforíjì ọlọ́run ọbọ foríjì. èèyàn kọ́kọ́ kúrò nínú ìṣí ẹsẹ̀ gbé ẹ lọ́hùn. waaleykum salaam wa rahmatulah orúkọ yín. orúkọ mi ni àdìnàbí láti ìlú. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni pé obìnrin gbà ní ẹni sẹ́ni bóyá ọkùnrin ni àbí bóyá kò ráàyè lọ pọ́ọ̀sì ẹjọ́ sínú. ó bá wá fẹ́ sí o àti ẹ̀wà gbọ́ wọ́n ní tí kọ̀bárà yìí lọ kírun ní ọjọ́ júmọ́ àbọ̀yá kọ̀ọ̀rà yìí láti lọ kírun júmọ́ àgangan tó bá fẹ́ kírun padà báwo ní òkè. alhamdulilayi tó bá ṣe kéèyàn bá ní ìdíwọ́ tí sẹ̀rí àfaramọ́ so tí àsìkò júmọ́ tó bá fi lè lọ èèyàn àtirú rẹ̀ àtirú rẹ̀ àtirú rẹ̀ tí wọ́n jọ nídìíwọ́ sẹ̀rí àgbà pé wọ́n lè ṣe sọ̀látọ̀ bọ́họ́r ní jàmá nínú ìdíwọ́ láàrẹ̀ hmm. nínú ìdíwọ́ so nínú diwọ náà ni kéèyàn jẹ́ ni tí ń ṣètọ́jú aláàárẹ̀ lásìkò tó ń ṣe solatul jumu'a àyàn lọ́wọ́ hmm. ẹni tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ sí. àbí bí arìnrìn àjò náà. tó arìnrìn àjò àfi tó bá rí pò ń dẹni tí ń gbèlú hmm. arìnrìn àjò ń tiẹ̀ tẹ́lẹ̀ náà solatul jumu'a àké sọ̀ràn yà lórí tiẹ̀ so àwọn ẹni tá a ti dárúkọ yẹn tó bá wá di pé wọ́n parí solatul jumu'a làwọn dé hmm. wọ́n lè ṣe solatul zuhur wọn ní jàmá ṣùgbọ́n tó so iṣẹ́ là ń ṣe mo fẹ́ parí iṣẹ́ tí mo ń ṣe ẹ kí n tó wá sí júmọ́ ni wọ́n fẹ́ ṣe kínní kan ẹ̀mí àtẹnìkan là ń sọ̀rọ̀ mm. mi ò jẹ́ kí n lè wá à ẹ̀yin tí ẹ mọ̀ pé wọ́n ti wọ́n ti ṣe kọ́mà mm. so irú àwọn eléyìí ẹ gbọ́dọ̀ ṣe sọ̀látù gbòòrò níjàmá wọn mm. kálukọ́ tiẹ̀ sí ni. hello asalaamualeykum warahmatulahi wabarakatu. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. o kọ́ yín. ọlọ́run bá san olùwà ní ẹ̀sán olóore. àmín o kọ́ yín pàápàá bá kí ni ìbéèrè yín. orúkọ mi ni ọmọ balùkùmọ̀ olóko látòkèlè ní ìdúmọ̀ṣọ́. à ń gbọ́ yín pa. láti ibi ìbéèrè tẹ ṣe níbẹ̀rẹ̀ ètò ni mo ti fẹ́ béèrè ń bá káwọ́ máa yà. Hmm. a rí àwọn tí à ń wò gẹ́gẹ́ bí aṣíwájú ta àwárò kan tó wà lójú ọ̀nà. Hmm. tẹ́ ń bá ti kúrò nírùkú hmm. àwọn máa dáwọ́ lẹ̀ ni a àwa ni kẹtù bá wa tàmọ́lẹ̀ sí àyẹ̀ bákan náà lórí àtàyámọ̀ hmm. ṣé àtàyámọ̀ mọyọ kan irun wákàtí kan ló gbé ni àbí gbogbo òórùn ni tí ọjọ́ kí n bá lu alájẹ ọba ti bá lu aláyẹ jẹ lórí mi lélẹ̀ bákan náà ṣé àtàyámọ̀ èèyàn máa ń ṣe kó alébùkátà sí pé kí tó kù ti kú kò sómi kò sí kan ṣé báwo ni ọ̀sẹ̀ gbẹ̀rú òkú bẹ́ẹ̀ hmm. alhamdulilayi lẹ́yìn gbàtà bá gbé orí sókè láti rò kú ọ hmm wọ́n ní a máa rí àwọn kan tó jẹ́ pé wọ́n dáwọ́ sílẹ̀ àwọn kan sì kà ọ́ láyà eléyìí yapa inú wà láàrin àwọn olùmọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n jù òun náà ni pé a tún kawọ́ láyà ni torí Wa'il ibn Hujr sáábẹ̀ ni ó ní àárín ànábìrì ní dúró àyàfi kọjá pọ̀ kawọ́ lera wọn lórí àyà rẹ̀ hmm. a sì mọ̀ pé n tó síwájú rúkú ìdúró ni n tó wá lẹ́yìn rúkú ìdúró náà ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn olùmọ̀ kẹ́kẹ́ tí wọ́n sọ wípé àdádálẹ̀ nìkan tún káwọ́ lera wọn hmm. lẹ́yìn ìgbà tá a bá gbórí sókè láti rúkú hmm. so ọ̀rọ̀ wọn ò ṣe déédéé nítorí pé ni wọ́n ń pe tó wà lẹ́yìn rúkú tẹ̀bí dúró náà lọ́nà ẹ wá pa ọ̀rọ̀ sàábẹ̀ yẹn rẹ kẹ́ ẹ sẹ́kù lórí pé tọ́ba wà ń dúró kó tó rúkú nìkan ni kò sì sọ hmm. bẹ́ẹ̀ ó ní gbogbo ìgbà tọ́ba wà ń dúró torí rẹ̀ etí ẹ̀rí tó tọ́ka sí òun náà ni pé ìdájọ́ ti ń bẹ fún ká rúkú òun náà ní bẹ fún ìgbà tá a bá roko nípa kíkáwọ́ lera wọn lórí àyà wa. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àtẹ̀yàmọ̀ sáàlẹ̀ fi ṣẹ́jú sọ láti ẹ̀yọ̀ kan lọ ìyapa wà láàrin àwọn olùmọ̀ lórí eléyìí náà ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n ni pé lópin ìgbà tí n ti máa bá lù alájẹ́ ọ̀bá ṣẹlẹ̀ síyàn tí n tó sì mú yàn sí tẹ̀yàmọ̀ tí ọ̀bá ti kó ń bẹ́ẹ̀ bíi kápá àromi àromi dì sí bíi kápá rẹ̀ ní ṣe wá àti ìgbádùn bíi kápá lè débi tó wà ní àsìtì lè débẹ̀ tẹ̀yàmọ̀ yín wà lálàáfíà ẹ tún lè fi ṣe sọ láti mi ẹlẹ́kẹta wọn ní tí òkú bá kú níbi tí ò ti sómi báwo láti ṣe ṣe tó kú bá kú níbi tí ò ti sómi á sì tẹ̀yà mọ̀mọ́ fún ni. so gẹ́gẹ́ bí ẹni tó dé mi kọ́t náà ni tó fẹ́ ṣe ihram tó fẹ́ gbé ihram hajj tàbí umra kọ́ wá sómi bẹ́ẹ̀ àwọn olùmọ̀ sọ pé yóò ṣe tẹ̀yà mọ̀ dípò rẹ̀ ni ṣùgbọ́n tó bá pé tẹ̀yámùmù yẹn obìnrin lọ́ba kú àwọn ọkùnrin náà sì wà níbẹ̀ wọ́n yìí sọ́mà rẹ̀ wọ́n yìí ṣe bàbá rẹ̀ wọ́n yìí ṣe léèwọ̀ rẹ̀ wọ́n ò tún ní ṣe tẹ̀yámùmù yẹn ga fún bẹ́ẹ̀ sì lọ sínú torí pé ẹ̀lẹ́tọ̀ láti fọ́ pa lójú. ibi tí adé láti láǹfààní láti jó ìpè ẹyọ kan péré máa lẹ́yìn ìgbà náà lábàá máa ṣe bẹ́ẹ̀ máa ṣẹnuró lónìí ẹ Wa wa mi ni Alansor láti Sábó. À ń gbọ́ yín. Ìbéèrè mi ni pé tí ó bá ṣẹlẹ̀ yìí pé ìmáàmù ṣe àṣìṣe lórí ìran. Hmm. So ìran ìṣáà ni. Hmm. ó jẹ́ oníraka mẹ́rin. naam naam naam. ìmáàmù wa kí ọ wa kí raka méjì àkọ́kọ́ ó jókòó. ọ hmm. wa kí ẹ ọ wà lórí ẹlẹ́kẹta ọ hmm. wa ṣàṣìṣe wa jókòó. tó gbogbo àwọn tá a wà lẹ́yìn ìmáàmù gbogbo àwọn máa ń mú ká wà lẹ́yìn ìmáàmù. àwa náà à ń kóra bọ ọlọ́run ní pé kọ́lá kẹ́lẹ́ nǹkan máa sọ̀rọ̀ hmm. ìmáàmù wa dìde ìmáàmù tó wa mú raka méjì ní wà ó ti jókòó àtàyẹ ni aṣáájú lórí wọn so àwọn akẹ́kẹ́ bá a tọ̀ mọ́lẹ̀ sí pé lẹ́yìn òun yẹn tó lọ́la àti àdúgbò àti sàn. alhamdulilayi tó bá jẹ́ pé ìgbàgbé lọ́ba bì so imam lẹ́yìn ìgbà tó bá sálámà yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì eléyàn sojúdò sáà fún àlékún tó ṣe nínú sọlá látàrí ìgbàgbé so yóò wá sálámà lẹ́yìn rẹ̀ ẹ̀yin náà ẹ ṣe gẹ́gẹ́ bí imam ṣe ṣe ọlọ́run ọba ọgbà ṣùgbọ́n àkíyèsí tó wà ń bẹ ni pé kò yẹ ká máa ṣe sọlá pẹ̀lú ara lásán láì sọkàn bẹ́ẹ̀. Hmm naam. jazakumullahu khairan jaza ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí tá a pè ní alefik fidin eléyìí tí ẹ ti láǹfààní láti jẹ aládùn rẹ̀ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ rẹ̀ abẹ Allah subhanahu wa ta'ala kó bá a ṣe àlékún arísìkì tó pọ̀ sí fún wa kó sì bá a fi bárọ́kà sí fún wa bákan náà kó bá a ṣe àlékún àrànṣe sí fún wa. ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ limodina center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ láì gbàgbé abu amina láti òkè àdó akíntola tí wọ́n dìjọ wá ọ̀làdùnní belò ní orúkọ tí èmi ń jẹ́ insha allah bí ti la ọjọ́ mẹ́jọ ìní náà ní kí ẹ tún jẹ́ ká jọ pàdé pọ̀ lórí ètò yìí títí gbà náà ni mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá kíkí tí ó lálàáfíà tó tún sàlùbáríkà jùlọ yìí pé wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuh.